Hmm. onílé mọ kágò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ètí mo tún gbé wá lónìí ó máa yàtọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé criticism á pọ̀ lórí ẹ̀ gan nítorí pé criticism á pọ̀ lórí ẹ̀ ni mo ṣe máa bá ọ̀rọ̀ yẹn débi kan màá ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé kún so tó bá wù kálukú ó lè sọ ẹ dákun níjọ́sí mo pariwo pé ogun ẹ̀sìn ń bọ̀ nílẹ̀ Yorùbá àwọn kan yìn mí láwo pé yes mo gbígbà tí mò ń dífá pé mo rí future lẹ́nu ìgbà tí mo pariwo ẹ̀ sísìn ẹ mọye kristẹni tó ti jáde tí wọ́n ń kọ̀ndẹ́mù àwọn mùsùlùmí ẹ mọye ẹlẹ́sìn àbáláyé tó ti jáde tí wọ́n ń kọ̀ndẹ́mù àwọn mùsùlùmí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ni a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ̀ndẹ́mù àwọn méjèèjì ọmọ mùsùlùmí ni mí bá a bá wí àákú bá a wí ọ̀run là ń lọ. gbogbo yín lè mọ̀ wípé mo ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwa mùsùlùmí bí ẹ̀ẹ̀mejì àbẹ́ẹ̀ mẹ́ta sẹ́yìn. gbogbo ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ ńgbà náà àwọn mùsùlùmí kan kírẹ́dìtì mi gan ṣùgbọ́n àwọn alákatakítí ẹ̀sìn tí wọ́n fẹ́ jà ju anabi muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ jà jù lọ nínú ẹ̀sìn tí wọ́n fẹ́ ní orúkọ tó máa bíìtì orúkọ anabi wọ́n criticize mi ni and sẹ́rí eh, criticism wọn is not a constructive one tó bá jẹ́ a constructive one ni ó ṣeé ṣe kí èmi náà máa ríbi sásì ṣùgbọ́n they talk the way they feel. nǹkan tó bá dẹ̀ dùn mọ́ wọ ó lè má dùn mọ́ ẹnìkejì èyí wù mí ò wù ẹ́ ni ò mú kí ọmọ ìyá méjì ọ pawọ́pọ̀ fẹ́ obìnrin ẹyọ kan ṣoṣo torí tó wù táyé ó lè má wù Kẹ́hìndé. mo wá rí i pé ní ilẹ̀ Yorùbá ẹ̀sìn mẹ́ta ni agbédání ẹ̀sìn àkọ́kọ́ ni ẹ̀sìn àbáláyé wa tó jẹ́ pé òun ni ẹ̀sìn àwọn bàbá wa tí wọ́n fi bí wa ẹ̀sìn tí wọ́n sìn tí wọ́n fi bí wa òun nìyẹn òun ni ẹ̀sìn àbáláyé yẹn ẹ̀sìn tó dé tẹ̀lé ni ẹ̀sìn kìrìsìtẹ́nì kìrìsìtẹ́nìtì ló dé tẹ̀lé ẹ̀sìn tó dégbẹ̀yìn òun náà ni ẹ̀sìn mùsùlùmí mùsùlùmí ah. ìkankan ò jọ ìkankan nínú mẹ́tẹ̀ẹ̀ta kálukú wà differently ni ah, òfin orílẹ̀-èdè wa tá a wá wà kó wá recognize mẹ́tẹ̀ẹ̀ta ó dẹ̀ fara mọ́ pé èèyàn lè chúùsì tó bá wù ú a dẹ̀ lè fi òfin bíbélì tàbí òfin Quran tàbí òfin ẹ̀sìn àbáláyé kọjá pé ńlá fi control orílẹ̀-èdè kò possible kò possible. that is why tẹ́ fi rí pé ifo nínú àwọn ilé ẹjọ́ wa gan téèyàn bá bọ́ sí witness box tó fẹ́ jẹ́rìí o gbọ́dọ̀ mú bá o gbọ́dọ̀ mú dá ilé ẹjọ́ lójú pé ò ní jẹ́rìí èké nǹkan tójú ẹ rí ló máa sọ tó bá jẹ́ mùsùlùmí wọ́n ní kó gbé Quran lọ́wọ́ kó fi búra tó bá jẹ́ kristẹni wọ́n ní kó gbé báìbù dání kó o fi búra tó bá jẹ́ ẹlẹ́sìn àbáláyé wọ́n ní kó o mú fi agogo kó o fi búra. ó túmọ̀ sí pé orílẹ̀-èdè iná ògàn orílẹ̀-èdè wọ́n gbà wọ́n faramọ́ existence ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. mo wá ṣe ìwádìí kan ní ẹnujọ́ mẹ́ta yìí torí ẹ̀sìn ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹlẹ́bọ tá a máa ń pe àwọn àwọn ẹlẹ́sìn àbáláyé yẹn mo á béèrè kí ló ń jẹ́ ẹbọ mo sì wádìí lọ sọ́dọ̀ àwọn àgbà mo ti wà lórí ìwádìí tipẹ́ o kí ló ń jẹ́ ẹbọ ètùtù ètùtù tí wọ́n ń ṣe òun ni wọ́n ń pè ní ẹbọ. ẹ̀ẹ́ eh, màá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ báyìí ná pé nínú ilé wa àwọn ọmọ kọ̀ọ̀kan tá a bí a mọ oúnjẹ tí ọ̀kọ̀ọ̀kan fẹ́ràn tá a fi lè tá a fi lè entice ẹ̀ tí kì í bá jẹ ẹ̀bà ẹ̀bà gbẹ́bà dání báyìí dọ̀ọ̀ báyìí ni ọmọ wòyí bí ẹran èyí tó bá jẹ́ pé láìsí lóúnjẹ tiẹ̀ ẹni ẹ̀rí pẹ́ẹ́nì tí ìpè tí ó fi súnmọ́ yín torí nǹkan tó fẹ́ jẹ nìyẹn so mo wá lọ ṣèwádìí ẹ̀sìn àbáláyé torí nǹkan tí wọ́n máa ń mú wa mọ̀ táwọn èèyàn tí awúrú àìgbájú bá tàbí tá a gbọ́njú ń gbọ́ lẹ́nu àwọn èèyàn náà ni pé ẹ̀sìn àbáláyé yẹn ẹ̀sìn tí wọ́n fi ń pààyàn ni wọ́n máa ń fi èèyàn rúbọ wọ́n máa ń fi ẹran èèyàn ṣe ètùtù níbẹ̀ ó ti wá tó ọjọ́ mẹ́ta tí mo ti jáde tí mo ti ń lọ bèrè lọ́wọ́ àwọn àgbààgbà àti àwọn eh, àwọn kíni kí n pè o um Àwọn ọ̀nà tí kálukú gbàgbọ́. Ẹ̀ n tí mo mean by ọ̀nà tí kálukú gbàgbọ́ ni àwọn kan wà ọlọ́ṣun ni wọ́n, àwọn kan wà ọlọ́bàtálá, àwọn kan wà oníṣàngó, àwọn kan wà ọlọ́ya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé wàá rí àwọn bàbá wa? tí àwọn náà ní ẹgbẹ́ oríṣiríṣi tó jẹ́ àwọn society àwọn bàbá wa àwọn bàbá ńlá wa mo mọ̀ pé aborigine wà ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n má fi àsìkò wa sọ ẹgbẹ́ oríṣiríṣi wà bẹ́ẹ̀ yẹn tí àwọn náà ń ṣe. wọ́n wá mú mi àwọn èèyàn wá mú mi ń bìlíf pé nínú ẹgbẹ́ yẹn ọkàn èèyàn ni wọ́n máa ń lò orí èèyàn ni wọ́n máa ń lò tí òkú bá kú wọ́n á lọ gé orí ẹ̀ wọ́n á lọ gé kinní kan ẹ̀ wọ́n á lọ yọ ọkàn rẹ̀ káwọn oníṣẹ̀ṣe tó sin. gbogbo àwọn nǹkan yìí mo jáde mo ṣe rìsáàtì lórí ẹ̀ mo lọ gbá rìsáàtì lórí ẹ̀ mo lọ ṣe ìbéèrè tó nípọn láti ọjọ́ tí mo ti ń ṣe àbí ó ti lé lọ́dún tí mo ti ń ṣe ìbéèrè yẹn báyìí káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn aláwo aláwo aláwo aláwo wa àwo oríṣiríṣi la ní àwọn kan wà àwo eégún náà ń ṣe àwọn kan wà àwo gẹ̀lẹ̀dẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí mọ mention very very few nínú àwọn nǹkan yẹn so mo wá rí i pé nínú gbogbo àwọn aláwo aláwo aláwo yẹn kò sí ẹni tó ń fi èèyàn ṣe awo kò sẹ́ni tó ń fi ẹ̀yà ara èèyàn ṣe awo mo wá fẹ́ bẹ̀ wá àwọn oníṣẹ̀ṣe kan wà tán ti darapọ̀ mọ́ mùsùlùmí àwọn oníṣẹ̀ṣe kan wà tán ti darapọ̀ mọ́ christian ẹ dákun mo fẹ́ yọ ẹnìkan ṣoṣo ìbàjẹ́ ẹnìkan ìbàjẹ́ mẹ́wàá bò kọ́sàtì kásàrẹ̀ yọ ẹnìkan tó lè sọ wípé nígbà tóun wà nínú ẹgbẹ́ awo tòun ò nínú ìṣẹ̀ṣe èèyàn làwọn fi ń bọ nǹkan táwọn ń bọ tàbí ẹ̀yà ara èèyàn làwọn fi ń bọ nǹkan táwọn ń bọ mo fẹ́ yọ ẹnìkan tó tó lè jáde tó lè sọ tí n bá rẹni tó sọ. So, màá gbà pé gbogbo àwọn èèyàn tí mo bi léèrè tí wọ́n sọ contrary màá gbà pé òpùrọ́ ni wọ́n pèrọ ni wọ́n ń pa ṣùgbọ́n ibi tá a ti ba ẹ̀sìn jẹ́ dé nítorí kíyọ̀ lè dún tèmi a lè rí ẹni tí ó jáde tó lè jẹ́ pé ó ti mọ̀ pé irọ́ lòun fẹ́ pa ṣùgbọ́n láti wú àwọn èèyàn sọ́dọ̀ tiẹ̀ ìwọ náà tó o bá jáde wàá fi nǹkan tó o mọ̀ bóyá òkè o jésù kristi ló padà lọ ń jọ́sìn fún tàbí ànábì muhammed ló padà lọ ń jọ́sìn fún nígbà tó kó nu awo wàá fi tó gbọ́kànlé nù ibi tó wà yẹn wàá fi búra tó bá jẹ́ mùsùlùmí wàá gbé àlùkùránì lọ́wọ́ báyìí pé mùsùlùmí ni mo wà ń sìn ṣùgbọ́n nígbà tí mo wà nínú agbo awo tí mo wà tẹ́lẹ̀ àlùkùránì rèé nǹkan à ń lo ẹran èèyàn àbí báíbù rèé à ń lo ẹran èèyàn ẹ dákun torí ọlọ́run mo fẹ́ ẹnìkan bẹ́ẹ̀ kó dẹ̀ ṣe kì í ṣe pé ó máa kọ ní lẹ́tà sórí whatsapp mi no kì í ṣe pé máa kọ sórí youtube mi no ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní rí bẹ́ẹ̀ yẹn kó dákun torí ọlọ́run kó bá mi ṣe ó lè bá mi ṣe fídíò kó dẹ̀ jù sí orí ó lè jù sórí pọ́tà mi màá gbé sórí íńtánẹ́ẹ̀tì tàbí kó náà bá wa gbé sórí íńtánẹ́ẹ̀tì kó gbé sórí youtube kó gbé sórí bí ó bá ní YouTube kó gbé sórí TikTok kó gbé sórí Facebook ayé máa rí tí ò bá wá sí ẹnikẹ́ni tó lè sọ tó lè fọwọ́ sọ̀yà pé ìgbà tí mo wà nú ẹgbẹ́ àbáláyé yẹn ìgbà tí mo wà nínú ìjọ ti àbáláyé yẹn tá a bá rí ẹni tó lè sọ pé àwọn ń lo ẹran èèyàn àwọn ń lo gbá àwọn ń lo àwo a jẹ́ pé bíbà tí àwa ẹlẹ́sìn méjèèjì yòókù ń bà wọ́n jẹ́ kò dáa tó torí àwọn ò fi dandan mú wa pé ká máa bọ̀ nínú ẹ̀sìn ti àwọn. mo dẹ̀ ti ń sọ kínní yìí ti pẹ́ àwa mùsùlùmí la bẹ̀rẹ̀ ẹ̀ tí ẹ̀yin náà mọ̀ ni ọ̀dọ̀ um, ara wọn alákatikítí mùsùlùmí tí ó sọ pé irọ́ ni ṣùgbọ́n ibi tí wọ́n bá mọ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ bóyá kristẹni ló bẹ̀rẹ̀ tàbí ẹlẹ́sìn àbáláyé dákun ju ju nǹkan yẹn kó dẹ̀ sọ ọdún tó ti jáde èmi á lọ gbé èyí tó ti jáde ní five years before the time tó before the time tí wọ́n ṣe ilé ètò òwú yẹn ó mì wípé eh, action begat reaction ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn christian àti ẹlẹ́sìn àbáláyé ń react lé lórí lónìí nǹkan táwọn mùsùlùmí kan ti sọ ọ́ fún wọn ni anabi muhammed sallallahu alaihi wasallam tá a ní à ń tẹ̀lé lórí ẹ̀sìn kò kò pa kò kò lọ́pọ̀tunítì àti pa àwọn tí ẹ̀yin ń pè lẹ́lẹ́bọ yẹn kò ní opportunity àti pa wọ́n run ìwọ lọ wá ìwọ ní agbára tiẹ̀ pọ̀ ju ti ànábì lọ tó fẹ́ pa Adébọ̀rùn torí mi ò mọ nǹkan tó dènà tí àwọn ẹlẹ́bọ yẹn dènà nínú bí wọ́n ṣe ń ké pe Ọlọ́run rẹ nínú àwọn nǹkan tó mọ̀ pé ó lè mú ọ ìjọba ọ̀run mọ̀ wọ̀ mi ò mọ tí ẹlẹ́sìn àbáláyé fi ń ń dà lórí ẹ̀ bóyá o wá dé mọ́sálásí ẹlẹ́sìn àbáláyé ní kó jáde ni o àwọn ẹlẹ́sìn àbáláyé kan bá débi pé tán bá ń ṣe ẹ̀sìn wọn lọ tí wọ́n bá déwájú mọ́sálásí wọ́n á pàlò wọ́n á pa gbogbo ẹ̀ wọ́n á kọjá mọ́sálásí kí wọ́n tó tó bẹ̀rẹ̀ ìpayàwó la tún fẹ́ ṣùgbọ́n ìdí tọ́rọ̀ mùsùlùmí fi ń dẹ́rù bà ni wípé ẹ má lé ọ̀pọ̀lọpọ̀ yẹn kó nu ẹ̀sìn yìí ìmọ̀le làwa gbọ́njúbá tí wọ́n ń pè gbọ́njúbá orin kan tí wọ́n ń kọ ẹ̀mọ́ ẹ̀yé pé mùsùlùmí ló ní ẹni bá mùsùlùmí ló ní kò kéwú aláìmọ̀ kan ni tẹ̀rí pé kọ́ńtrárì lórin tẹ́ ẹ̀kọ́ yẹn ẹ ti ń jẹ́ le ní tòótọ́ àkọ́kọ́ tó fi jẹ́ ìmọ̀ tó le ni pé èdè wa kọ́ ni wọ́n fi ń ṣe ẹ kọ́kọ́ lọ kọ́ èdè yẹn ke tó mọ̀ ìyẹn ti kọ́kọ́ fi líle àkọ́kọ́ hàn lẹ́yìn ìyẹn ẹ tún wá ń fọ́ọ̀sì àwọn èèyàn ìwọ ìwọ ka kùránì tiẹ̀ nǹkan tí kùránì tiẹ̀ kọ́ ẹ ló yẹ kó preach èmi ka bible tèmi nǹkan tí bible tèmi kọ́ mi ló yẹ kí n preach àwọn ẹlẹ́sìn àbáláyé ntí ẹ̀sìn wọn kọ́ wọn ló yẹ kí n preach ṣẹwárí tí mo fi ní confidence àti sọ ọ̀rọ̀ ilé ní bí ọ̀rọ̀ ìjáde lé ní ni pé ẹnìkan ò lè dẹ́rù bà wá mọ́ ẹnìkan ò lè fi ẹ̀sìn rẹ̀ kan ẹ ti useless gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀sìn pátápátá lè ti useless torí wípé lórí íńtánẹ́ẹ̀tì yìí mi fẹ́ bà orí YouTube mi jẹ́ ni n bá gbé iye ìgbà tí wọ́n ti mú àfa ta tí wọ́n gbé tó gbé orí àwọn orí tó ń gé orí èèyàn tó gé àtẹsẹ̀ àti àti páàtì ara èèyàn tó gbé lọ́wọ́ n bá fi bíi márùn mẹ́fà látòrí íńtánẹ́ẹ̀tì n bá fi hàn yín bẹ̀tẹ̀ yín náà ti rí rí ọ̀pọ̀lọpọ̀ yín ó ti rí rí ẹlòmíín lè má ti rí rí ṣùgbọ́n ó ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ bá fi ọ̀nà márùn-ún mẹ́tàbí mẹ́fà tí a ti rí pásítọ̀ tó gbórí èèyàn àti páàtì ara èèyàn dání tí wọ́n fi ń ṣiṣẹ́. mo tún lè lọ sórí íńtánẹ́ẹ̀tì kí n mú àwọn ẹlẹ́sìn àbáláyé tá a ti bá orí àti páàtì àwọn èèyàn tá a ti bá lára lọ́wọ́ wọn tí wọ́n display báyìí tí wọ́n display wọn sórí íńtánẹ́ẹ̀tì. tó túmọ̀ sí pé ṣe mọ̀ pé àwọn yẹn wọn kò yẹ wọn wọn ká trust ẹ̀sìn yẹn ẹ̀sìn kankan nínú gbogbo ẹ̀sìn yẹn mọ́ ṣùgbọ́n táwa fi máa máa trust tá fi ní láti trust àwọn ẹ̀sìn yẹn ni pé àwọn kan pọ̀ nínú àwọn ẹlẹ́sìn yẹn nínú àwọn àwọn wà tó jẹ́ wípé n tó ń ṣe then eh, tó bá máa preach ó máa preaching rẹ̀ máa lọ sọ́dọ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ ó máa bá àwọn mùsùlùmí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn nínú ọ̀rọ̀ tó ń bá wọn sọ yẹn èyí bá ta sí christian létí tó bá wà convince lọ́kàn ara ẹ̀ ó lè lọ darapọ̀ mọ́ fúnra ara ẹ̀ ló máa lọ èyí tó bá jẹ́ pé ẹlẹ́sìn àbáláyé èyí tó bá jẹ́ pé ẹlẹ́sìn àbáláyé tó bá ta sí létí tó bá fi ìpè ah kan tó ń sọ ní lọ́dọ̀ àwọn mùsùlùmí yóò dẹ̀ dáa ju ibi tí mo wà lọ fúnra rẹ̀ ní ó cross bẹ́ẹ̀ náà vice versa bẹ́ẹ̀ náà ni bí mùsùlùmí bá bí kìrìsìtẹ́nì bá sọ tiẹ̀ tó bá yẹ tá sí mùsùlùmí fúnra ẹ̀ ní ó tó bá yẹn tá ṣe àwọn ẹlẹ́sìn àbáláyé fúnra ẹ̀ níwà tí ẹlẹ́sìn àbáláyé náà bá sọ tiẹ̀ tó bá yẹn tá ṣe mùsùlùmí tàbí kírísítẹ́nì fúnra wọn náà máa wá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà láti rí táwọn èèyàn ń kúrọ́ọ̀sì sí láti náà kan kí ló wá dé tẹ̀ jẹ́ ká fi kíní yẹn lẹ̀ fún self interest tó fi jẹ́ wípé àgbè kúránì á lọ́ mọ̀ fi kọ̀ndẹ́mù báíbù àgbè bible a máa fi kọ̀ndẹ́mọ̀ kúránì ẹ̀sìn méjèèjì náà dẹ̀ ni wọ́n jẹ́ ẹ̀sìn àjòjì sí ilẹ̀ Yorùbá so so n tó túmọ̀ sí ni pé ẹ wá fi ẹ̀sìn àjòjì méjèèjì da ilẹ̀ Yorùbá rú n tó túmọ̀ sí nìyẹn mo sọ mo sọ́rí fún àwọn tó ń ṣe dáadáa nínú mùsùlùmí àtàwọn tó ń ṣe dáadáa nínú ẹlẹ́sìn àbàlá ẹ jọ̀ọ́ mo tọrọ àforíjì lọ́dọ̀ yín ẹ má bínú torí Ọlọ́run àbáwọn bá ò lè wí a níbi tó ló ń gbé sí ni ò dáa ẹ má bínú torí Ọlọ́run mo recognize fact pé àwọn mùsùlùmí gidi wà àwọn mùsùlùmí kan wà tó jẹ́ pé gbogbo tó bá ti jẹ mọ́ pé káwọn tábù ta ẹrẹ̀ sí ẹlẹ́sìn míì lára wọn ò ní sọ láyé bẹ́ẹ̀ làwọn christian míì wà bẹ́ẹ̀ làwọn ẹlẹ́sìn àbáláyé míì wà ṣùgbọ́n lónìí ẹ dákun ẹ lọ wo báwọn ẹ lọ wo bí àwọn mùsùlùmí ṣe ń kọ̀ǹdẹ́mù mùsùlùmí ẹgbẹ́ wọn tí wọ́n jọ ń kírun wọ́n jọ kí wákàtí márààrún ni o just because of ìṣe tàbí ìwà tí ẹni yẹn ń hù ó ti sọ de abọ́gibọ̀pẹ̀ ó ti sọ de ẹlẹ́bọ. bẹ́ẹ̀ ẹ̀sìn tiẹ̀ tó ń sìn yẹn kò lè gbé òun dálùjá náà ẹ̀sìn tiẹ̀ yẹn kò lè gbé wọ́n dálùjá kí wàá ní pírọ́blẹ́mù gbèsè ayé ẹ̀ Tọ́pẹ́ Àlàbí ó kọrin àbọrú àbọyè ẹdẹ wa sọ di ọ̀ràn sọmọ ọlọ́mọ lọ́rùn gbogbo ẹni tó bá ń dákùkù lajà mọ́ ọmọ yẹn ẹlẹ́dàá ọmọ yẹn ó jẹ wọ́n níyà torí pé ẹ dákun torí Ọlọ́run kí ni n tó sọ tó di wàhálà sí wa lọ́rùn tó báyìí àbọrú àbọyè àṣeyè àṣeyege ìtumọ̀ ẹ̀ nìyẹn àbọrú àbọyè àṣeyè àṣeyege lẹ́dàkùn ìtumọ̀ rẹ̀ nìyẹn kí ló wáá dé ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ jẹ́ sọ́ra tọ́pẹ́ àlàbí ìwọ náà ìwọ mọ́ wọ̀nyí ń tiẹ̀ o tí wọn bá sọ pé bàtà bá ń kìrìsìtàìsì ẹ̀ ni wọ́n máa ń ga ọlọ́run tó ọlọ́run tó fẹ́ gbé ọ dépò kan nìyẹn kí ló kàn wọ́ láti ta sí i fídíò méjì mo ti ṣe sẹ́yìn lórí báwọn mùsùlùmí ṣe ń búra wọn tó wá tán báyìí mo fi ọlọ́run elédùmarè búra tí mo tí mo tí mo rí ni mo fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń padà sí ṣèṣe ọlọ́run tí mo sọ yìí tí n bá parọ́ ojú ọlọ́run tó ohun tí mò ń sọ yìí ẹ ti lé ọ̀pọ̀lọpọ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ ti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn padà sí ìdí ìṣẹ̀ṣe inú àwọn oníṣẹ̀ṣe dẹ̀ ti ń dùn báyìí ẹ ti jẹ́ ká rí ìmpọ́tánsì gangan lẹ fi hàn wá ẹ̀yin lẹ fi hàn wá ngbàtí tí èèyàn máa ní ìju nínú tẹ ẹ dẹ̀ believe pé àdúà lẹ́yìn máa fi si kọ́ máa gbébọn ní chọ́ọ̀chì ìjú ló wà nú ẹ̀ o ká máa gbébọn sí ọdọ àfáà. ìjú ló wà nú ẹ o ẹ wà nígbàgbọ́ nù pé kẹ máa hàn tú fún ló lè mú ìjú yẹn lọ àbí kẹ máa gbàdúrà sínú omi ló lè mú ìjú yẹn lọ whereas ewé méjì tàbí mẹ́ta wà tẹ́ ẹ máa jó pọ̀ tí ẹni ọmọ fi fọ́ ẹ̀kọ́ mu tí ìjú yẹn tí ó máa yọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí ó fi yọ kù ìwọ̀n tẹ́ ẹ lè yà ìgbẹ́ ṣùgbọ́n tó bá ti ṣe yẹn ó ti dẹlẹ́bọ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin kristẹni ibo là ibo ń rè gan-an ẹni tó bá trust nínú sense of judgment ti yín lórí pé ẹni tó bá ẹni tí ẹsẹ̀ rẹ̀ bá kán kán máa gbé bọ̀ ní church kẹ́ máa gbàdúrà fún tí ò lọ síbi tí wọ́n ti lè to eégún wà tí ò lọ hospital tí wọ́n ti lè to eégún wà ibì wà tí wọ́n ti lè to eégún traditionally mo ní kinní kan tí mo fẹ́ tí mo fẹ́ jẹ́rìí sí tí mo ti mo ti ṣe okùnfà abéèyàn méjì ṣe mọ bẹ̀ ní ọdún yẹn ó ti pẹ́ o kan tó ti pẹ́ ni o tó ti pẹ́ gan excuse me ọ̀rẹ́ mi kan kan lẹ́sẹ̀ ìjọ náà mo kọ́kọ́ rí mo máa ń gbọ́ pé èèyàn kan lẹ́sẹ̀ jẹ́rìí kan kan lẹ́sẹ̀ ìjọ náà mo kọ́kọ́ rí ní ẹni mo kọ́ wà wọ́nà wà báyìí pẹ̀lú ẹ̀ tó kan lẹ́sẹ̀ ìyókù mo máa ń rí bí kí n kàn rí kán ní àwọn kan lẹ́sẹ̀ kìnìkan bọ̀ eléyìí lójolójo báyìí ló láàrin méjì láàrin ẹsẹ̀ méjì báyìí láàrin ẹsẹ̀ méjì ló ti kán na ó wá ń ṣe wọ́njọ́ wọ́njọ́ báyìí tó bá wá sẹ́yìn báyìí á kanlẹ̀ tó bá wá síwájú báyìí á kanlẹ̀ wọ́n ti wá ní àkànmọ́ gbé wá sí Ìbàdàn ní oko ní o ó ti pẹ́ gan-an àmọ́ gbé wá sí Ìbàdàn kànmọ́ gbé wá sí lọ́dún yẹn lọ́hùn làwọn yẹn bá ní à irọ́ kí wọ́n bàbá kan ní ìlú kan wà tá à ń pè ní ní oko ọ̀dọ̀ wa ní ọ̀sán state ní oko yẹn bàbá mi lọ ń bẹ̀ ni ní oko wa gangan ṣùgbọ́n bàbá mi lọ ń bẹ̀ tó ibẹ̀ náà ẹnìkan ni wọ́n to ẹnìkan ń to ẹsẹ̀ Ṣàngó so mo tẹ̀lé wọn débẹ̀ torí ọ̀rẹ́ mi ni ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí Ṣàngó yẹn three mile sí ọ̀dọ̀ wa la máa ń fi a ma ń lọ lọ ògì ńbẹ̀ gan torí àní ẹ̀rọ ògì ní ọ̀dọ̀ wa gbà yẹn bẹ̀rẹ̀ àwọn máa lọ lọ so nígbà tá a gbé débẹ̀ máa yẹn kí lọ ra àkùkọ wọ́n dẹ̀ ra àkókò adìẹ ó dẹ̀ ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe sí ẹsẹ̀ yẹn ó dẹ̀ kan ẹsẹ̀ àkùkọ yẹn nígbà tán kan ẹsẹ̀ adìẹ àkùkọ yẹn wọ́n dẹ̀ mú ìmọ̀ bóyá ń fi nǹkan kan sí ẹsẹ̀ adìẹ yẹn náà bóyá wọn ò fi nǹkan sí mi ìmọ̀ wọ́n dẹ̀ fi adìẹ yẹn sílẹ̀ ní tí mo gbọ́ tó sọ ń jọ́ náà ni pé kí wọ́n máa gbé ẹni yẹn padà bọ̀ wá sí àbá pé adìẹ tán kán lẹ́sẹ̀ yẹn ọjọ́ tó bá fi ẹsẹ̀ rẹ̀ rìn tó bá ti fi ẹsẹ̀ yẹn báyìí ọjọ́ náà ni ẹni e máa fi ẹsẹ̀ tiẹ̀ náà rìn mo fi ọlọ́run lédùmarè sẹ́lẹ̀ mo fi ọlọ́run búra bẹ́ẹ̀ ló se rí ìgbà tí ti di pé ti ń tẹ̀ wọ́n ní ká máa wọ́n ní ká gbà tó ti di pé adìẹ yẹn adìẹ yẹn ò lè fẹsẹ̀ yẹn tẹ̀lẹ̀ ẹsẹ̀ kan ní fi ń fò then ngbà tó yá ó di pé ó ń fẹsẹ̀ yẹn tẹ̀lẹ̀ díẹ̀ tó yẹ ẹ rí pé adìẹ yẹn náà ń ẹ rí pé òun náà ń ṣe láńkàǹláká bí ẹni tẹsẹ̀ bá dùn yẹn. so títí tó fi di pé ó ń fi ẹsẹ̀ tẹ̀lẹ̀ dáadáa bó ṣe ń fi ẹsẹ̀ tẹ̀lẹ̀ dáadáa yẹn lẹ́nu náà bẹ̀rẹ̀ sí ẹsẹ̀ tẹ̀lẹ̀ dáadáa ẹsẹ̀ yẹn ò rán ẹni yẹn títí tá a fi kó òlòkò ẹ lè mọ̀ pó kán lẹ́sẹ̀ rí ẹ lè mọ̀ pé ó kán lẹ́sẹ̀ rí àwọn olóyìnbó ń ṣe àwọn dókítọ̀ wọ́n á ti wọ́n á to eegun yẹn eegun yẹn ó dẹ̀ padà mú ara wọn níbi tó ti kán yóò dẹ̀ tún máa padà fi rìn ṣùgbọ́n ìwọ nítorí ẹ̀sìn ẹ̀sìn wèrè tó ti wọ̀ ẹ́ lẹ́mìí chọ́ọ̀chì lónìí wọ́n máa gbé bọ̀ ntọ́kànlẹ́sẹ̀ wọ́n máa gbé bọ̀ ní chọ́ọ̀chì ẹ̀ẹ́dẹ̀ lábẹ́rẹ́ tẹ́ fi ràn ẹ̀ẹ́ní abẹ́rẹ́ kan tẹ́ fẹ́ fún fún ìrora. so ẹ má bínú ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé àti ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ má balẹ̀ Yorùbá jẹ́ ẹ má balẹ̀ Yorùbá jẹ́ àwọn ẹlẹ́sìn àbáláyé náà ti ń dá. Da àwọn mùsùlùmí ló ń padà ń sìn èyí náà ti ń rí dáadáa lórí pẹ́tẹ́ lórí íńtánẹ́ẹ̀tì àwọn ẹlẹ́sìn christian náà ti ń dá wọn lóhùn padà èyí náà ti rí dáadáa lọ́rẹ́pẹ́tẹ́ lórí lórí íńtánẹ́ẹ̀tì àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó jẹ́ tèmi wọ́n sì ti wà lórí ètí pẹ́ntì wọn. so ẹ fẹ́ bà ẹ fẹ́ ẹ fẹ́ bà ilẹ̀ Yorùbá jẹ́ fún wa ni torí pé àwa kì í sá fúnra wa ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta kì í sá fúnra wa èmi ò gbọ́njú mọ́ pé eh, pé ẹnìkan wà tó ń pè lẹ́lẹ́bọ̀ no mi ò gbọ́njú mọ́ nígbà tí mo sọ èmi gbọ́njú. a rí gbogbo èyí kú ọ̀ ni ẹ̀yin lè fẹ́ fi supremacy rẹ̀ hàn wá tán bá dẹ̀ ń sọ̀rọ̀ supremacy ẹ̀yin náà mi ètò ẹ̀mí tó ní tó wà supreme nínú gbogbo ẹ̀ ń tanra yín ni tẹ ẹ lọ wo orí íńtánẹ́ẹ̀tì kẹ wo bí àwọn kìrìsìtẹ́nì ṣe kọ̀ndẹ́mù ara wọn sẹ́yìn tẹ́lẹ̀ ìjọ ilé ìyọ́ kọ̀ndẹ́mù àwọn ilé ìwọ tó kéré sí wọn wà á kọ̀ndẹ́mù gbogbo àwọn tó já gbàgbàgbà ẹlòmíì a single person ó ti kọ̀ndẹ́mù oríṣi ìjọ bíi mẹ́wàá nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì so ó túmọ̀ sí pé ìjọ ti ẹ̀yẹn nìkan ló dáa ìjọ ti ẹ̀yẹn nìkan tó gbé dání yẹn nìkan ló dáa bẹ́ẹ̀ náà ni láàrin àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni láàrin àwọn ẹlẹ́sìn àbáláyé náà ibi tí erin méjì bá dẹ̀ ti yà kókó bẹ̀ ni ó fìyà jẹ ìdílé tí mo fẹ́ ránṣẹ́ pé bàbá wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá mo dẹ̀ tún fẹ́ ránṣẹ́ pé àwọn tí wọ́n wà ní National House of Assembly àti House of Senate ni o àti House of Rep ni o ẹ ṣe nǹkan tí ó ṣe wá ẹ ṣe òfin tí ó ṣe wá láǹfààní ẹ méjì ò jẹ́ pé ńgbà táwọn bá tó gbà táwọn kan bá tó fọ́lò òfin kan up tí ó lè fẹ́ fọ́ wọn tí wọ́n bá ṣe ń mú gbá wa mú àwò wa sọ́dọ̀ yẹn dẹ́ tó máa máa ṣe òfin gbogbo ẹni tó bá ń ṣerú yẹn ọmọ rẹ̀ ó jìyà rẹ̀ lọ́la ìyẹn ìṣèpè gbogbo òwò tó bá jẹ́ pé ńgbà tó bá gba bribe ló tó máa ṣe ẹ̀tọ́ rẹ̀ ní House of Assembly national house of house of assembly ìbàjẹ́ state house of assembly ìbàjẹ́ local house of assembly tọrọ àwa náà ní ní local àwa náà ní house of assembly táwọn kánsẹ́lọ̀ ọ̀hún sojú wa ń bẹ̀. gbogbo owó tó bá jẹ́ wípé àfìgbà tó o bá rí owó gbà lórí nǹkan kankan tó o mọ̀ pé ó dáa kó o tó lè ṣe o ti mọ̀ pé ìgbẹ̀yìn rẹ̀ ò ní o èyí tí ń dùn mí ni pé wàá fi kó báwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n mi ò bẹ́ lọ́hùn kí nǹkan burúkú ọ̀sán ọmọ yẹn tọrọ ọmọ rẹ kọ́ ló tún ọ sí gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ kọ́ lọ́n lẹ́dùnmarè jẹ́ pé orí rẹ ló ṣẹlẹ̀ sí kọ́ mọ́ ṣẹlẹ̀ sí àwọn mọ̀lẹ́bí ẹ torí àwọn mọ̀lẹ́bí ẹ náà inú wọn lè máa máa dùn sí nǹkan tó ń ṣe tí wọn ò ní lè sọ fún ẹ because o ti monopolize everything everybody kò sẹ́ni tó lè sọ̀rọ̀ mọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ ẹ bá wa bá àwọn house of assembly sọ̀rọ̀ ẹ bá wa regulate ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá ní Nàìjíríà torí ipò tẹ́yìn wà yẹn Nàìjíríà lẹ́ẹ̀ ti regulate ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀yin state house of assembly wa ìdálù níṣèlú tó ń ṣẹlẹ̀ Kánò kan ní ọ̀ṣẹlẹ̀ lọ́yọ̀ state ẹ̀yin náà ṣe òfin ẹ̀ regulate ọ̀rọ̀ ẹ̀sìn ní state yín ẹni tí ó sọ ajá rẹ̀ ní oyè kan kò ní bá wa gbé so ìwọ tó fẹ́ ṣe tó fẹ́ ṣe tó jẹ́ pé ìwà tó wù ọ́ ló fẹ́ wù ò ní bá wọn gbé state yẹn torí pé ó lòdì sí òfin stéètì yẹn ọwọ́ ajé àjòjì ni o ọjọ́ ọmọ onílẹ̀ ni o o ò lè ṣe nǹkan tí òfin òfin sọ pé ẹnìkan kan ò gbọdọ̀ ṣe o ò lè ṣe tó o bá ṣe ọ lọ ṣẹ̀wọ̀n rẹ̀ ni tàbí kò san owó ìtanràn gbọ́ọ̀rọ̀ lówó tó tóbi ẹ jọ̀ọ́ ẹ regulate ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn religious ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ bá wa regulate ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá bá wa rẹ́gúléètì ọ̀rọ̀ ẹ̀sìn ẹ ẹ ẹ tí ẹ pé àwọn mùsùlùmí àtàwọn kìrìsìtẹ́nì tí wọ́n wà ní house of assembly bẹ́ẹ̀ bá mú kìrìsìtẹ́nì mẹ́ta ẹ mú ẹlẹ́sìn àbáláyé mẹ́ta ẹ mú mùsùlùmí mẹ́ta ẹ jẹ́ wọn jọ jókòó ẹ jẹ́ wọn lọ jọ sọ̀rọ̀ lórí nǹkan tí ẹlẹ́sìn ilé yìí ṣe tán fi ń ba ẹ̀sìn tiwa jẹ́ káwá jọ ṣòfin lórí àwọn nǹkan yẹn tó lè tọ́ wa sọ́nà nílẹ̀ Yorùbá nìyẹn o a ń pín o a ń pín o kò dẹ̀ sí nǹkan méjì tó ń pín wa jù báyìí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni o ẹ lọ wo orí íńtánẹ́ẹ̀tì nsìn àwọn ẹlẹ́sìn àbáláyé tí wọn kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí wọn kì í bú ẹlẹ́sìn míì tẹ́lẹ̀ àwọn náà ti ń bú yàn sìn bóun ni wọn ṣe ní búyàn sáwọn máa wọn ẹran ẹnu wọn ní ẹran ẹnu wọn náà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ sí wọn àwọn náà mọ̀ pa wọn náà ní àǹfààní àti sọ padà samara amaran ọ̀pọ̀lọpọ̀ náà ló ti ń trend lórí íńtánẹ́ẹ̀tì nísìn nítorí pé wọn rí i pé àwọn náà ní ìdí láti jáde ẹnu lè fi sọ̀rọ̀ táwọn ayédè ń tẹ̀lé yín lórí ń tẹ̀ ń sọ. black ṣé black femi àbí kí lẹ́ẹ̀ máa ń pè black femi tẹ́ ẹ máa ń sọ ọmọ mi ló sọ fún mi mọ́ Black blasphemy tẹ́ ẹ máa ń sọ ẹ rí i pé ní òkè ọ̀yà tó o bá ti sọ̀rọ̀ ànábì láì dá wọn ó kóra àwọn jọ wọn ó sì ló pa kò ṣeé ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ọba àṣà tiwa ọgbà yẹn so ntọ́ ẹ̀yàn house of assembly ṣe ní iṣẹ́ gidi nìyẹn torí pé wọn ò lè enforce tiwọn lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá àwa ò lè enforce tiwa lọ́dọ̀ wọn lọ́hùn kí ló wá dé táwa ò lè ṣe òfin tí ó protect tiwa àbúdìgbà tí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá di wípé à ń lọ nà nǹkan lẹ̀ sí fúnra wa níwájú mọ́sálásí tàbí níwájú chọ́ọ̀chì tàbí níwájú ilé àwo tó dìgbà tá a bá nǹkan lẹ̀ fúnra wa àbí ó dìgbà tá a bá ń sa oògùn burúkú síra wa bẹ́ẹ̀ ìrọ̀lẹ́ ọdẹ ń pa ìwọ mùsùlùmí tàbí kírísítẹ́nì èèyàn míì ọ̀pọ̀lọpọ̀ nú yín lẹ lóògùn ọ̀pọ̀lọpọ̀ nú yín lóògùn ẹ tún wáá jẹ́ ìsọkùn nìkan lónìí tí n bá parọ́ ọlọ́run rí mi kọ́lọ́run dá fún mi tí mo bá parọ́. ẹnìkan ti sọ fún mi pé mo lọ sọdọ babaláwo kan jọ́ kan mo wá bá àwọn àwo rẹpẹtẹ ńlẹ̀ mo wá bílẹ̀ pé àwọn àwo yẹn ó ti pẹ́ o nínú àwọn àwo yẹn wá ní à àwo táwọn yẹn fi tẹ ifá ní ifá kálukú lọ́wọ́ àánú ẹ̀ mo wá ní ókè máa yẹn jẹ́ kó yé mi wípé ọ̀kan nínú àwọn tó ní wéètì jù láyé nínú kìrìsìtẹ́nì ó fífa rẹ̀ hàn mí ìgbà tó rí pé mò ń look surprise ó dẹ̀ ní kọ́mọ òun gbé wá wọ́n dẹ̀ gbé wá mo dẹ̀ rí orúkọ rẹ̀ lára rẹ̀ mo forúkọ bò láṣẹ mi so tí mùsùlùmí náà wà nbẹ kí wàá ní ẹnìkan wàá fẹ́ fi sọ fún mi pé òun ju ẹnìkan lọ kí lẹnìkan fẹ́ fi ṣe rí n tẹ́ lè ṣe ń sìn ní kíkálukú máa revive ẹ̀sìn rẹ̀ padà ẹ ti bàjẹ́ kọjá àlà kálukú ó bẹ̀rẹ̀ sí ní rìváìfù ẹ̀sìn tiẹ̀ padà mọ́ tanná wo ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ tanná wo ẹ̀sìn tiẹ̀ nǹkan tó bá jẹ mọ́ condemnation nínú ẹ̀sìn tiẹ̀ condemn ẹ̀ fáwọn ẹgbẹ́ rẹ nǹkan tí kìrìsìtẹ́nì bá rí wípé kò bá ìlànà àwọn mu kán condemn ẹ̀ láàrin kìrìsìtẹ́nì nǹkan tí mùsùlùmí bá rí pé kò bá ìlànà àwọn mu kán condemn ẹ̀ láàrin yorùbá láàrin ẹ̀sìn islam àti ti ẹlẹ́sìn àbáláyé náà kí wá ṣe pé kẹ́ ẹ máa bú ẹnìkan tó bá ní kéré kan kò bá ṣe ẹ mú tẹ́nìkan bá ṣe ò lè pa n tó ń lọ́kàn ara ẹ̀ láti ṣe nìyẹn the only thing tí mo kàn lé pé ẹ mú wá sí etí gbọ́ ìjọba ni pé ibi tẹ́ ẹ bá ti rí èèyàn tó ń lo ẹran èèyàn sí nǹkan kan ẹ dákun ẹ mú wá sí etí gbọ́ ìjọba tẹ́ ẹ̀ bá mú wá sí etí gbọ́ ìjọba ọjọ́ kan ń tí wọ́n pa ọmọ tiẹ̀ náà ọmọ tiẹ̀ ọmọ rẹ tí wọ́n believe kò fi owó iyebíye tọ yẹn ọjọ kan wà tí wọ́n pa tí wọ́n dẹ̀ kún tí wọ́n dẹ̀ lọ lo pààtì ẹ̀ láti ṣe nǹkan. ìwọ tí ìran rẹ ò bá ṣe bẹ́ẹ̀ rí wọn ò ní ṣe sí ìran yẹn ìdí tá a fi gbọ́dọ̀ ja ogun lórí ègidì nìyẹn wọ́n dẹ̀ ní ọlọ́run sọ pé ọlọ́run owú ni òun tí bẹ ẹsẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìran kẹyìn. ẹ̀yin èèyàn ẹ̀yin house of assembly ẹ̀yin state house of assembly bàbá tiẹ̀ sọ pé lájáwọ̀ ni ẹ̀yin tòkè yẹn tẹnu tí yín ti fẹ̀ tẹnu yín ti fẹ̀ torí nǹkan téèyàn máa fi bribe ẹ̀yin ó máa lágbára kẹ́ tó lè bá ṣe nǹkan ẹ ẹ ẹ má bínú pé mo ń sọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ lórí regulation tiwa ti onítíátà òun ni mo fi ń sọ̀rọ̀ o bójú mi ọ̀bà tó gbogbo ẹ̀ ojú mi tó yẹn ojú mi dẹ̀ tó àwọn èèyàn tó ti sọ lórí íńtánẹ́ẹ̀tì pé iye báyìí la ministry àwọn fi bribe gbogbo wa dẹ̀ ti rí àti rí member house of ah, bóyá house of rep àbí house of senate nígbà yẹn bíi méjìlá ti rí sẹ́yìn tí wọ́n jáde tí wọ́n sọ àbẹ̀tẹ́lẹ̀ táwọn máa ń gbà tí wọ́n sọ báwọn ṣe ń pàdé owó ń gbà míì tó jẹ́ pé tí ministry ẹ bá gbé bọ́jẹ̀tì wá pé bọ́jẹ̀tì yẹn naira ni ẹ wà ní òkè naira ni a máa approve fún yín ṣùgbọ́n naira orí ẹ̀ àwa la a approve ten naira ti yín gbogbo ń tẹ́ ṣe náà ni ó lẹ́sàn-án ọmọ téèyàn bá fi irú ẹ̀ bọ́ tó ó kù torí mo rò pé torí n ta fi ń wówó náà ni kárówó láti kọ̀ǹfọ́ọ̀tì ara wa láti kọ̀ǹfọ́ọ̀tì àwọn ọmọ wa láti rán ọmọ wa lọ léèwé láti jẹ́ káwọn ọmọ wa ó jẹ́ èèyàn ṣùgbọ́n ẹni tí ò bá ẹni tó bá fowó èrú ṣe tó yòókù mi ò ní ṣépè yòókù kù sọ́dọ̀ ọlọ́run n lè fi máa rí wípé àwọn olówó mi wà tó jẹ́ pé àdánwò tó wà nù ilé wọn ẹ̀rù ọlọ́run sì máa bà wá àti lẹ́yìn tó ṣe olórí orílẹ̀-èdè tó wà tó jẹ́ pé òun ló fẹ́ òun ló fẹ́ display agbára jù lórílẹ̀-èdè yìí tó so lórí orílẹ̀-èdè láyé ìjọba ológun bí ọdún kẹwàá tí wọ́n ti wà lórí lórí lórí ìjókòrè tí wọn lè dìde tí wọ́n wà lórí stroke mo ní wọ́n enjoy owó yẹn lọ so àwọn àwọn àwọn ọmọ wa àwọn ọmọ wa ilẹ̀ fẹ́ fi kinní yẹn pa lára àwọn ọmọ yín ẹ má jẹ́ kí n sọ pé àwọn ọmọ wa tó lèmi ò ní ṣerú ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run àwọn ọmọ yín ẹ̀yin ọmọ ẹ̀yin tẹ́ ẹ̀ dá ìfá àti nǹkan sọ́dọ̀ ara yín nìkan tàbí tó jẹ́ pé nǹkan tó nǹkan tó bá lè tẹ́kì àti yín àti mọ̀lẹ́bí yín nìkan lẹ́ ń ṣe ẹ ti mọ̀ pé parun lẹ̀ wá fún mọ̀lẹ́bí yẹn tẹ́ bá dé ilé ẹlòmíì àwọn olówó wa gan gidi yẹn tálejò bá ti dé tẹ́ bá ti tẹ ríǹgì ń ta ni wọ́n ti mú àwọn àwọn ọmọ àdánwò tọ́lọ́run fún wọn tí wọ́n gbọ́dọ̀ máa rí pẹ̀lú wọn wọ́n ti mú wọn ti súré lọ tì mọ́nú yàrá kan kẹ́ má bàa rí kẹ́ má bàa rí irú àdánwò tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ nítorí iṣẹ́ burúkú tó wà lọ́wọ́ wọn. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká yí padà ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn ó dá wàhálà lẹ̀ láàrin wa èmi ń pariwo o èmi ń pariwo o kálukú ló ní ẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn yẹn kò bára wọn jà o ẹ̀sìn yẹn pín sọ́nà mẹ́ta o ẹ̀sìn àdáyébá tí gbogbo wa táwọn bàbá wa bá láyé tí wọ́n bí wa sínú ẹ̀sìn ẹlẹ́kejì kìrìsìtẹ́nì dé ẹ̀sìn ẹlẹ́kẹta ẹ̀sìn mùsùlùmí dé ẹni tó bá fi ẹ̀sìn bàbá wa lẹ̀ tó gba mùsùlùmí tàbí tó gba kìrìsìtẹ́nì kò kàn ẹ́ o nítòwù ló gbà yẹn o ẹni tó bá wá ní ti bàbá wa lòun ó jókòó sí tíwọ́ kan bá ní ó máa fi ẹ̀sìn tiẹ̀ kọ̀ndẹ́mù ẹ̀ orí burúkú nèmi rí lẹ́yìn ẹ̀ o mo wà lẹ́yìn ẹ̀ o ṣe wá rí gbogbo àwọn tó máa ń bú gbogbo ẹlẹ́sìn èmi ò èmi ò ṣépè o ṣùgbọ́n ẹ jẹ́ ká máa wo àtúbọ̀tán wọn ilé ayé ìran làájọ wà gbogbo ọ̀ lè kú tán síwájú wọn gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí i pé nínú ẹ̀sìn kan gbogbo àwọn ẹlẹ́sìn ẹgbẹ́ ní sáà máa kọ̀ndẹ́mù ní sáà máa bú tí ẹ máa sọ àtúbọ̀tán wọn o ẹ mọ̀ sọ àkọ́kọ́ tí mo mọ̀ tó dá mi lójú jù ni pé ni pé wọ́n ó gba ìtìjú kúrò láyé mi wọ́n ó rí ìtìjú ìtìjú ni wọ́n bá kúrò láyé mi ì ṣe kéré pé mò ń ṣépè fún wọn o ní tí mo mọ̀ pé ó máa ṣẹlẹ̀ sí àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ nìyẹn ìwọ tó wà nú ẹ̀sìn kan táwọn kan sì wà ń bẹ̀ tẹ́jọ́ ń sin ẹ̀sìn yẹn tó wá ń kọ̀ǹdẹ́ mọ tó ń gbé wọn ṣépè à ìdákun sọ́lọ́hún ni ẹni tí ànábì ò bá rí iná ẹlẹ́bọ pátápátápátá tó fi lọ ṣé ìwọ lọ́ọ̀pá náà ẹlẹ́bọ rẹ nù ìwọ lọ́ọ̀pá náà adẹ́bọ rẹ so tẹ bá rí i pé àwọn babaláwo kọ̀ọ̀kan jáde sìn tí wọ́n ń bú àwọn ẹlẹ́sìn méjèèjì yòókù wọ́n ń react ni o wọ́n react sí àwọn nǹkan tó ti kọjá lónìí o so ẹ̀yin olórí ẹ̀sìn tẹ́ ẹ di ẹ̀sìn mú ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run òun ló mọ̀ kì í mọ lóun nìkan tógun ẹ̀sìn bá bẹ̀rẹ̀ àti ẹni tó mọ̀ ń pẹ̀ àtẹni tí ò mọ̀ ń pẹ̀ ni ó fara gbà ewu tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ yìí bò lọ́wọ́lọ́wọ́ báyìí ewu iye àwọn èèyàn tó ti fara gbà ẹlẹ́fẹ́ kọ̀wọ̀ sí àwọn èèyàn tí yín lẹ̀ ń pa ránṣẹ́ lẹ̀ ń pa fi júwe ara yín bẹ́ẹ̀ ṣe lé tó àwọn èèyàn àwọn ara yín tẹ́jọ fẹ́ gba e, ìyọ̀ǹda e, tàbí ìdádúró lọ́tọ̀ ní orílẹ̀-èdè àwọn ọmọ tí yín lè ń pa láti fi hàn pé yes a lè gan ni o. ẹ mọ̀ jẹ́rú ọ̀sẹ̀ lẹ́yìn yorùbá nílẹ̀ yorùbá nítorí lè dàrú yẹn lè kíákíá nílẹ̀ yorùbá ńlọrọ̀ ẹ̀sìn. Yorùbá àwọn ọmọ Yorùbá ò kì ń fi ẹ̀sìn kọlura wọn tẹ́lẹ̀ ẹ̀yin House of Assembly National House of Assembly, State House of Assembly ẹ̀yin eh, Local House of Assembly Local Government House of Assembly ẹ bá wa ṣe òfin ẹ bá wa ṣe òfin ẹ bá wa rẹguléètì ọ̀rọ̀ religious ẹ bá wa rẹguléètì ẹ̀ kí kálukú ó mójútó rìlíjìn tiẹ̀ kí kálukú ó mójútó rìlíjìn tiẹ̀ ẹ ẹ bá wa ṣe lófin pé ẹnìkan tó bá bú ẹnìkejì religiously kódà bẹ́ẹ̀ fún lẹ́wọ̀n ogún ọdún gbogbo alápàtẹ́wọ́ fún yín torí nǹkan ti dá ọ̀tá lẹ̀ láàrin ilẹ̀ Yorùbá rẹpẹtẹ ẹ̀yin lẹ̀ lè bá wa kọ̀ bẹ̀ torí ìdí èyí mo bẹ̀ yín ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ wà ní ipò àṣẹ tẹ wà ní house of assembly na federal state local ẹ jọ̀ọ́ torí ọlọ́run ẹ bá wa ṣe òfin tẹ máa fi protect àwọn ẹlẹ́sìn ẹ bá wa ṣe òfin tí ẹlẹ́sìn kọ̀ọ̀kan ò gbọ́dọ̀ kọjá tí wọ́n gbọ́dọ̀ kọjá òfin yẹn kọjá ẹ bá wa ṣe òfin tó jẹ́ wípé ibì kan wà lẹ́gbẹ̀ẹ́ ilé mi lẹ́gbẹ̀ẹ́ ilé tí mo ń gbé tẹ́lẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀sìn ìdájí náà máa ń bẹ̀rẹ̀ no mo máa ń ṣe ọ̀dà mi pọ́n máa ń ṣe látàlẹ́ lọ́júmọ́ tó bá ti wá di òru látàgò méjì àgò mẹ́ta bóyá jọ friday bóyá thursday and friday àbí wednesday and friday náà máa ń ṣe wọ́n á máa sun ẹkún wọ́n á máa hu nínú spíkà spíkà máa gbé jáde mi ò kí ń lè sùn mo máa ń lọ sùn òtẹ́ẹ̀lì nírú ọjọ́ yẹn ni ẹ̀sìn orí burúkú ò lẹ́yìn tí tẹ́ máa fi dí àwa lọ́wọ́ ṣé bẹ́yìn lẹ fẹ́ ṣẹ̀sìn láàrin ara yín ṣé dandan ni kẹ́ ẹ lo spíkà tí ó gbé síta ni èyí tẹ́ ẹ jọ wà nù chọ́ọ̀tì yẹn lẹ́jọ́ ń ṣe ẹ̀sìn láàrin ara yín kò sí bí chọ́ọ̀tì yín ṣe gùn tó tí ẹ máa sọ̀rọ̀ tẹnu òní tí ò òní ká tàbí kẹ́ ẹ wá àwọn spíkà tí ò ní ju inú ọ̀dọ̀ yín lọ rárá o ẹ̀ ní ṣèyẹn o tẹ́ bá ti lè bẹ̀rẹ̀ ìsìn tiyín báyìí tí ẹnìkan bá pè mí ló e, ìpè tó níye lórí tó yẹ kéèyàn ó dáhùn ẹ ní gbọ́n tí wọ́n ń sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ti lose so many things lórí irú nǹkan bẹ́yẹn just rí pé yìí ń jẹ́sìn ẹ̀yìn ń ṣẹ̀sìn tí ẹ̀dẹ̀ fi ń disturb aráyé so gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ariwo ariwo àpáfẹ́ èkú ariwo ẹ̀ wà lọ ra speaker tó jẹ́ pé ó ó lè lọ láti bí ṣe sí two three kilometers away síbi tẹ̀tí nù why why nígbà tí ó ṣe pé ìyẹn lè fẹ́ fi pe àwọn èèyàn wá kálukú tó ló ti mọjọ́ ọ̀sìn wọ́n ti mọ táìmù tẹ́ ń ṣe ìsìn èwo làbúrò wá disturb àwọn táì kì í sara yín ẹ̀yin èèyàn mo bẹ̀ yín o ojú òní tì yín o ìwọ tó wá fẹ́ gbọ́rọ̀ yìí gbọ́ dáadáa lágbọ̀ọ́yé ni o mi ò wá síbí láti wá kọ́ ǹdẹ́mọ̀ ẹ̀sìn ẹ dẹ̀ rí pé mo recognize the existence of the three uh, eh, religions tá a ní nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ni mo ń sọ̀rọ̀ ẹ o ní ìsọ̀rọ̀ bùnmí o ilẹ̀ Yorùbá tí n bá kàn mú tí n bá kàn fi àtàmà kan mọ́ mo fi bóyá mo fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n àbí mo fẹ́ fi ká fi rí òye nǹkan tó ń ṣẹlẹ̀ ń bò mí tí àwa ò lè gbà láàyè ilẹ̀ Yorùbá ni mo wà áfítà títí tí ọmọ Yorùbá ó sì fi mọ̀ pé báyìí ló tọ́ báyìí ló yẹ wàláì mi ò ní sinmi ẹ̀yin èèyàn mi ibi tátàn dídí lónìí ni mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́ ẹ̀yin kọ̀ọ̀kan tí ẹ ń ṣe àánú fún mi pẹ̀lú ògo Ọlọ́run kò ní tán lọ́wọ́ yín ọwọ́ yín ò ní gbẹ ọwọ́ yín ò ní kán sálẹ̀ àpò ibi tẹ́ ẹ ti mú ẹ mọ̀ bẹ̀ torí téèyàn bá fọ́jú ni ò ní mọ̀ bí tó ti mówó ṣùgbọ́n kò ní tán bẹ̀ láéláé ẹ ní fọwọ́ síbẹ̀ kẹ́ ẹ má rí mú so ẹ jọ̀ọ́ torí ọlọ́run mo bẹ̀ wá ẹ bá mi ṣe àkẹ àwọn tí mò ń ṣe ẹ má bá mi ṣe àrẹ ẹ má bá mi like ẹ má bá mi love ẹ dẹ̀ máa subscribe sí Sokoti TV ẹ rí i pé mo ti sọ̀rọ̀ yẹn ti pẹ́ ẹ máa subscribe tẹ bá ń subscribe kì í ṣe pé nítorí pé mi ò lè rówó nìkan bí ó ṣe pé kí nítorí pé àwọn nǹkan tí mò ń tèmi ń sọ àti tẹ́lòmíì náà ń sọ kó lè jálé jáko kí gbogbo àwọn èèyàn ó lè gbọ́ káàkiri àgbáyé ni ó fi yẹ ká máa bá wa kẹ́ bá wa subscribe so that ẹ̀yin náà lè máa gbọ́ direct tẹ́ ẹ bá gbọ́ tán ẹ̀yin náà tún lè bá wa share ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí ò subscribe sórí YouTube wa ọlọ́run lédùmarè á ràn yín lọ́wọ́ o ojú òní tì yín o àní wàrà wa kù àwọn ọmọ Yorùbá pẹ̀lú ògo ọlọ́run ah, mi mọ bí mo ṣe lè sọ ọ̀rọ̀ wa dẹ̀ ṣùgbọ́n kò sí ìran náà èmi ti sọ pé tí n bá tún máa tún ilé ayé yìí wá tí ọlọ́run ọba ti ní dá mi sínú ọ̀ràn yorùbá kọ́ máa wulẹ̀ dá mi wáyé ó pè kọ́ dá mi sí ginú kọ́ dá mi ginú gbó ó pè mí jù kí n wá sínú ìran mi lọ lẹ́yìn ìran yorùbá ẹ̀yin àmì bí tá a rí mọ́ rèé ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín.